orílẹ̀-èdè tó lépo elépo tí owó èkó máa ló jẹ lọ́dọ̀ ìbá tó ló ló jẹ ni táwọn ìbá fẹ́ ta àwọn jẹ tó táwọn yẹn tọ̀ sí ẹ̀ka kan ló má lè àwọn tètè kọ́ má lè kẹ́ o wọn ní nàìjíríà òtún ká nàìjíríà máa fẹ́ ká á ọwọ́ ti àwùsá ìyá ọjà àwùsá kọ̀ ọ̀dà bèbèrè wọn kí àwọn ìjẹ kọ̀ yà yóò bá yà ọ̀dẹ̀ ti sàwùsá. ebi gbogbo ilẹ̀ lajú ní ilẹ̀ pé àlùbọ́sà tẹ̀ ìṣẹ̀lẹ̀ yàwùsá ẹ̀ wakae dawo dawo fare tukura lai kai da dawo fare tukura maru kai da dawo fare tukura agotai ali da dawo fare tukura mesoro kai da su no dawo fare tukura e patai da dawo fare tukura agbado kai da dawo fare tukura isu kai da dawo fare tukura karo kai da dawo fare tukura eso kami eso e wa ta wo ju baba ni ni a ti ti ọgbọ́n àti dúdú èyí ti sáà ti dúdú yẹn yóò bá tó ìlú ìbàdàn lé ìbàdàn lé ìbàdàn lé dáná oko tí ó fún wọn pàtàkì àbàlẹ̀ lé tí wọ́n fìlà ẹ lọ wọ àgbẹ̀ ìbàdàn òkúkú wọn máa mú àgbẹ̀ ìbàdàn àgbẹ̀ ọlẹ́mú àgbẹ̀ olókùnkùn ni àwọn tó lè yá kó oko blọọkì kan oko blọọkì méjì ni oko wà jáwé ọkùn tó lè tó wa ó padà lọ wíjà lọ wọn kan eléyìí mo sọ pé ìyàwó jẹrìí ti ń dáko tí ẹgbẹ́ oúnjẹ rẹ̀ ní gbogbo ọ̀jẹ̀ láàárọ̀ ẹni sọ̀rọ̀ ọmọ ẹni yẹn tó ti wọ ọkọ̀ tó tó àwọn àfa àkàkàdúrà àfa wa ìlú làárọ̀ bí tó ṣe àkàlù kùrán ó ní gbogbo sẹ́tì ń bẹ láyé nǹkan mẹ́ta ni rcc bẹ̀ jẹ́ àdáyé jù láyé alákọ̀ọ́kọ́ ni kò jẹ́ àdáyé jù lè bàláyé mọ̀ ọ̀rọ̀ ogun yẹ̀sà ló ń ká ní àǹfà fún àǹfà bìbí lẹ́wọ̀ fún ìfàsọ́kùn lọ́wọ́ fún ìfàsọ́kùn èyí kọ́ wà á kẹ́wọ̀ lọ́wọ́ fún làwọn yìí tó kò mọ̀ mímí nípa yìí àyà wọn nípa yìí túra wọn ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ gẹ̀rẹ́gàn tó ti lẹ́tọ̀ọ́ àmì yọ sọ̀nà lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta nínú gbogbo sẹ́ òun ni ká máa ṣiṣẹ́ òwò owó kọ́ lé ni àgbẹ̀ àti iṣẹ́ àgbẹ̀ ṣiṣẹ́ àgbẹ̀ kan ọ̀gbìn àgbẹ̀rọ̀ ọ̀fẹ́ òjì òwò gbọ́ wa ṣùgbọ́n ìgbà náà bẹ nílé àwọn afọ ìdẹ̀wò kí o àwọn afọ àwọn kí o wọlé ẹ̀sùn àti ìmọ̀ràn olóye ẹ̀rọ kí ni àtúbẹ̀ máa kí o sí fún ẹ̀kọ́ ìjẹ náà là ń jẹ ọkọ̀ yìí náà là ń wò ilé owó tẹ fún àlàbí kọ́lé gbogbo ẹ̀ sáà tẹ̀yìn àlẹ́ kàrá dẹ̀ ọ̀rẹ́ yẹn ẹja kúrẹ́ tẹ̀ wọ̀ ẹ̀dẹ̀wò kí o olówó kan mẹ́mbà náà wọ́n ní ọ̀yọ́ kàkà àwọn afọ àtàkà lọ tó àsìkò ẹ̀yìn tá bá lọ kàdí kí náà tó àsìkò yọ kàkà sí ètò ti لا تذهب الدنيا حتى يمر الرجل على قبره فيتطرق عليه ويقول يا ليتني كنت مكان طيب هذا القبر وليس عليه الدين الا البلاء عليه ọ̀sán tó tàbí bá ń bọ̀ ọmọ èèyàn tó wọ́n lè kọjá níbi ìpàdé yóò wá sọ lórí ìpàdé yóò àti ẹgbẹ́ mi ò kó sì jẹ́ pé mi mo wà láyé mi tó kù ìwà tọ́pẹ́ mi mo ti. wàá kàn tún lè lọ́ọ́ tẹ̀ka gbogbo alẹ́ kan àti wò àjọ àlùjá wọn. ẹni tí ọ̀dẹ́ pé kàkà títí nípa ọmọ gbogbo owó kú láàárọ̀ àdìkú kan ayé ni pé bàbá ìsàlẹ̀ yóò tẹ ẹ̀yìn ẹ̀sìn bẹ̀rẹ̀ ààyè lọ́nà pẹ́kù olówó àlẹ́ kú ẹni tó wà nínú ọ̀sáré o ẹni tó àwọn sáré o jẹ́ àlàyé ibi tí nira jẹ́ ayé ó máa ń gẹ̀dẹ̀ ńlá gbogbo ẹni bá ń bọ̀. àdìsí wa nínú sọ èèmọ̀ sílẹ̀ àdìsí sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ nínú àdìsí àbù

mutafakun alayhi anabi ayé òní ń parẹ́ títí tí náà yẹ sẹ́ ní ilẹ̀ ìjà onídẹ̀ ìjà mọ́tà mọ̀dínà sàkàmù yẹ́yà onídẹ̀ ìjà jẹ́jà mọ́tà mọ̀dínà àti gbogbo wà láàrin rẹ̀ èmi ti lẹ̀ ìjà sọ̀rọ̀ anabi ayé òní ń parẹ́ títí tí iná yẹ sẹ́ ní ilẹ̀ ìjà iná yóò tó débi pé yóò máa tó gbogbo kaka yóò tó débi pé ìtọ́kọ̀ wà ní bàtúrà yóò máa rí iná tí ń ní ìpele ní one thousand kilometres ó sì máa rí iná lọ́ọ̀ká ibi tí náà wà inú àwọn àmì káyọ̀ kan sọ pé yóò ṣẹlẹ̀ nígbà tá yìí bá ń bọ̀ wà á parẹ́ kí n má ti sùn káwá kẹ́kẹ́ tó bọ́ síbi àmì ńlá ńlá lọ́sẹ̀ gbẹ̀gán lọ́rọ̀ wájú. àdéhùn náà nínú sẹ́lẹ̀mẹ̀fẹ̀ tí ana gbọ́dọ̀ bá ní ti gbà wá fọlọ́ ọba kó bá a yọrù sí àdéhùn kan ní tọ́jú èkó ga. àdéhùn sọ pé ó ta yìí bá ń bọ̀ àwọn ìtẹ́tọ́ máa ṣẹlẹ̀ nílẹ̀ lọ́fẹ́ sọ̀rọ̀ ètò hílà alkhair lọ́wọ́lá wọ̀nà àwọnẹ́tò bàtúnámà tó kàyé bá ń bẹ̀ àwọn èèyàn àwọn fèsì gbogbo ọ̀rọ̀ ogun òwò ọlọ́run àtòjíṣẹ́ àtàwọn pálákà lóní yẹn pé àmì ìpalókun yẹn ọdọ gbogbo bàtà òyìnbá bá ti ń dé láti dìkan sẹ́yìn wọn ń bẹ nínú pọ́bẹ́rù kan tó ní ìdìnnà lọ́wọ́ inú ìlànà tó ìṣòro mọ́lò kan. ètò sẹ́kù ìdámẹ́rin ìgbà máa wọ ọ̀rọ̀ ìgbésẹ̀kù ló pèsè gbà ọ̀rọ̀ gbogbo. ìgbà máa ti lè ro pàṣípààrọ̀ ìgbà báyìí òun tó fi òun kò kéwù. ọtí ló sọ ọ̀pọ̀ pẹ̀lú àkùrà níkà ọtí ni ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún sọ ọtí ní mẹ́lẹ̀ ọtí àti ẹ̀kújẹ ni àwọn olùyọ. àwọn ọmọ ọ̀rọ̀ tó lè ṣe ìdí ìlà ìdí ìdókòwò ẹ̀sìn kẹ́kọ̀ọ́ tó ń jẹ́ ayé kábọ̀ bí gbàlódà wọ́n máa wáyé wọ́n á bá àwọn tó ń lò á bá alẹ́ ọ̀gá ọ̀gá kẹta yẹn máa ń bọ̀ ọkùnrin yóò máa tẹ̀lé àṣẹ ìyàwó ẹ̀ ìyàwó aláṣẹ pé ètò ìṣẹ̀lẹ̀ yóò tún ma tẹ̀lé wà á kọ ó wà yóò tún ma tẹ̀lé yára rẹ̀. ìyẹn nìkan kọ́ àní rẹ̀ bá tó kọ pé wà á nà fọ̀dé kọ́ wà á kọ́ àbá. èèyàn àmà mú ọ̀rẹ́ rẹ̀ lọ́rẹ́ ayò tí wọ́n máa sọ̀rọ̀ pamọ́ dọ́dọ̀ tí wọ́n máa wọlé wọ̀de láì sàyẹ̀ dání bọ̀ ọ̀nà pé ó sì lé bàbá rẹ̀ jìnnà títò òbí jọ lásán lọ́sẹ̀ mọ́. tó tẹ̀lé bá ń bọ̀ bá kò ní dájú ọ̀rọ̀ ọmọ rẹ̀ ọ̀rẹ́ yóò mọ̀ kájọ̀ ọ̀rọ̀ ìjọba lọ. orí ìjọ anyị na-eme ọkwa arati asụmatụ dị na paaki arị oyi eyi wee nọkọrọ ọmata aki tabasiri pariwo ìgbẹ́jọ́ ìjọba wọn ìjọba ọ̀gbọ́n náà lẹ̀ àti bàbá àmàlẹ́gbẹ́ wọn lọ́kọ̀ gbàgbé lápá wọn á kẹ́kọ̀ọ́ àwọn tí a máa sọ lórí àwọn èèyàn wọn ni lágbájáwe òun ni tí a máa lọ́ka gọ́ọ̀mẹ̀ntì òpè òkè àríwá ni ó jẹ. sábà ní nínú ilé agbájá ní èsì mọ́gàjì mọ́gàjì ilé mọ́gàjì wo ni ọ̀tọ̀ olè lórúkọ máa ní.